àkèré wọn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni olóhùn roko àkèré wọn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni olóhùn rodo bó bá roko bó bá rodo àbọ̀rọ̀ ẹni lé. ìjì bẹ̀rẹ̀ ṣàkíkùn kó má bàa gungi aládì. aládì. àkèré mo ló rẹwà àmọ́ bó tiẹ̀ wà tó tìmùtìmù yẹn tó ká jìjà sínú ojúlówó kiri máa ṣọ́ra ọ̀ máa ṣọ́ra ìlórí ibo ní tìrì ọ̀la ọlọ́gbọ́n èèyàn ní fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́kọ́ òmùgọ̀ a sì fi tara. àkèrè àṣẹ. tìmùtìmù kẹ́gbìn dà sínú ó fojú rẹwà kéré rẹwà ó kẹ́gbìn dà sínú àkèrè rírọra sí ìwọ kéré máa kéré rárá ṣe tèmi tí mo ti mú tó gbẹ̀gbẹ̀rẹ̀ sínú. Akérè, ó máa ṣe akérè. tó fi gbogbo àkókò kọ́lé oge ṣíṣe báyìí. <laughs> Daddy, don't be old fashioned. Ẹ̀mí tí ò ṣoge, ẹ̀mí yẹpẹrẹ ni. Tell me something. Àmọ́ ìwọ gbàgbé ni wípé ẹni tó bá ní gbèsè láti san kì í bá wọn dábàá oge ṣíṣe. Debt. <laughs> Gbèsè bíi ti báwo, Daddy. <laughs> Onígbèsè ìwé láti san. <laughs> onígbèsè ìwé kíkà láti san. Oh That should be your priority now, not fashion. Daddy, you're so old school. Ìwé kíkà òde oge ṣíṣe lọ́wọ́. They are two different things. I am so old school. Yes. Ó ti gbàgbé ni wípé orí tí mo fi ṣèwé ò tí kúrò lọ́rùn mi. Really? gàǹbarí tèmi gan jẹ díẹ̀ lóbì kẹ́yìn tó pọ́n. ọ̀tọ̀ọ̀tọ̀ ni méjèèjì dúró ìwé kíkà ọ̀tọ̀ oge ṣíṣe ọ̀tọ̀. dadi tẹ́bàdé bá àwọn girls ṣe ń dùn mí ní school bí mo ṣe hot tó ní school obìnrin mi gan máa ń fowó lọ mi nígbà i don't worry so i cannot afford to go to school looking tattered i have to look good Because I'm hottest. I mean, I'm hot you, daddy. I'm hotter than fire. Yeah, yeah, daddy. Rẹ̀mílẹ́kún, my son. Wọ́n do dù Koda, Kódà, wọ́n á bù ẹ́ bẹ́rà ṣe ń bo ṣúgà. Àmọ́ ìwọ ló máa apply wisdom. Wà á fi ọpọlọ sí i. Olúwa Sir? I want to show you something. What? I'll be back àkèré wọn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni olóhùn roko àkèré wọn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni olóhùn rodo bó bá roko bó bá rodo àbọ̀rọ̀ ẹni lé. ìjì bẹ̀rẹ̀ ṣàkíkùn má bàa gùn kí aládì. ìjì bẹ̀rẹ̀ ṣàkíkùn má bàa gùn kí aládì. àkèré ọlọ́gbọ́n èèyàn ní fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́gbọ́n òmùgọ̀ a sì fi tara rẹ̀ kọ́gbọ́n. fine girl bó ṣe ń jù yìí ó ń dùn mọ́ mi ìwọ nìkan ló lè lá àgbálùmọ́ mi. ah baby you know you are this too much and i am more come on my baby. Let Darling. me give you some. Hmm? Timo, let's do it from the back. From the back? Yeah. You love it from the back. I Always. love it. Phone me calling ringing. Oh, baby, I'm coming. Mm. Oh. Hello. Yeah, Susie, mo kàn fẹ́, mo fẹ́ ní malaria díẹ̀ ni. Yeah. Uh, malaria sí malaria. Yeah, mo wà nílé, mo wà nílé. Alright, alright, alright, thank you. Kí ló ṣe ẹ́ tó ń wúkọ́ náà? Irú irú irú irú ikọ́ wo nìyẹn Come on. Why? Ah! Irú ikọ́ wo ló ń wú yẹn náà? Àwọn èèyàn ya wèrè o. O understand? Kí ni ikọ́ tèmi ní í ṣe ara tiẹ̀ tí ó yà? ẹ eh, bọ̀ tí wáyé tó ṣe ń wú kọ́ tó ṣe ṣe pé táyì tí mo sọ̀rọ̀ ẹ gangan ló ló kí kọ́ mọ́lẹ̀ tó. gàrí sápá mi lórí ni náà. gàrí ṣe máa sápá lórí ní táìmì yẹn kọ́ mọ́. jọ́ torí ọlọ́run báwo ni kọ́ tèmi ní ṣe pẹ̀lú rọ́tí wọ́n pa. Eh, èmi lèmi ń parọ́ ṣé rọ́lá ń pẹ̀lú eléyìí tí mò ń pa yìí hmm. ṣé mò ń parọ́ ni àbí mò ń fún yàn fọ́máàtì. mo fún fọ́máàtì. wo máa máa máa máa bọjà jẹ fún mi i no like am seriously i no like am. Oh, fine èmi mò ń parọ́ àbí wàá tó wá yá owó tí n kó lọ́wọ́ mi ìdí irọ́ tí mo pa yẹn mo ti ń rówó tí tó máa ń béèrè lọ́wọ́ mi ti máa ń yá yẹn. pẹ̀lẹ́ o olówó tí n kó. àwa nìyẹn o. sórí gbaragara báyìí ni ilẹ̀kùn ọ̀run máa ṣí sílẹ̀ mm. fáwa ta ìyàwó mm. nígbà tí wọ́n bá ń jóná lọ́rùn àpáàdì mm. ṣí ọ alábàkan ni ẹ tó fẹ́ gbéyàn sínú ọmọlanke ó fẹ́ wẹ́ ẹnìkan ra ni ṣí ọ. Mr. Man, welcome from Troy. welcome from Troy. ìrìn àjò ọlọ́jọ́ tó Ah. ta ni ohun jọ ń jà ah. lẹ́ Àlàní kò máa bẹ́ẹ̀ ní kankan jà ọmọ pé tíátà lòun ṣe nígbà tá a wà ní school so ó láìkí kó máa rehearse gan ara àwọn script tó ti acting gbà yẹn tẹ́lẹ̀ òun ló ń rehearse tó ṣe máa ń pariwo nìyẹn and he was the best in his set then. Yeah. ẹ <laughs> eh, ta ló wá pè wọ́n náà. oh mom sí ni mom sí ni sí ni jẹ́ bàdẹ̀jẹ̀ sì ń bá wọn sọ̀rọ̀ náà. àwọn gangan kọ́ tiẹ̀ ni wọ́n pè mí ẹ̀gbọ́n mọ́mísì mi ló pè mí àwọn ń try láti jẹ́ kí n mọ̀ pé ó rẹ mọ́mísì mi gan ọlọ́run pé mo máa ní láti yọjú kíákíá báyìí báyìí báyìí kó rẹ̀ wọ́n gan. Ah, àbí bí àkàlọ̀ wò wọ́n. mi bá ní kájọ lọ but mi ń fẹ́ kó jẹ́ time tí wọ́n sick ló máa tẹ̀lé mi tọ́ bá tẹ̀ fẹ́ mọ̀ ìyàwó mi kò ní jẹ́ pé ṣe torí pé bóyá wọ́n sick ni. You know? ọ̀kánà lọ́n ti ẹ̀ bàṣírí ní sin tẹ́mi bá rówó kí n kò sáré lọ because mọ́mí tó bá ti sí gbẹ̀yìn wọ́n máa ń fẹ́ rí mi ní bóyá torí mo jẹ́ last born. ó nǹkan ìní àti ẹ̀kọ́ owó lẹ̀ kájọ lọ. baby try láti understand mo mọ mọ sí mi dáadáa tó bá ní ní owó tó fẹ́ fún mi ọkọ̀ lè fún mi kí n kọ́ tẹ̀lé rí nǹkan wọ́n mọ́tò like I have to see her because wọ́n ní orúkọ mi lọ́kàn pariwo pé mo ní láti yọjú sí wọn. yeah baby that's my baby. àfẹnichẹ́ǹdì wa lè lọ. yeah thank you my darling. ẹ kájọ lọ ní o. That's very, Okay, darling. Thank you. Thank you. Yeah. Mami kí wọn. Kaná ló ń bá àṣírí ni, you know, kọ́ ló ń kó gbà fún yànjú báyìí lọ. <laughs> Kaná ló ń bá àṣírí ni tó yẹ pé nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ dáadáa kò kọ́ wá rówó díẹ̀ fún mi sí kí n kàn fi ra provision fún mọ́mí sí kí n wá gbé fún mọ́mí mi lórúkọ ẹ̀. <laughs> Ọjọ́ tí mọ́mí sí bá rí ẹ̀, ọ máa fò mọ́ ẹni. Mọ́mí sí mi máa appreciate nǹkan gan nǹkan yẹn kan ṣo tí mo like nípa wọn nìyẹn but still, by so much o ọmọ understand mọ́ mi mi oh. understand. <laughs> màá ní láti jẹ́ kó bá mi gẹ̀ẹ́tì. kí ni mo tẹ̀ ń kà fún ah, kò tẹ̀ fi ra provision bí tó mm. eh, eh, a máa tètè máa lọ́nsìn understand sọ́dọ̀ àmà lè tètè dé ọ̀hún bí tí mo fẹ́. bébì hmm? ṣó ti tọrù délẹ̀ mi. Eh, no kò ń ṣe bẹ́ẹ̀ eh, àwọn kankan wà nínú báyìí tẹ́lẹ̀ tí mo ti plan síbẹ̀ tí mo sì fẹ́ ràn yàn lónìí sọ́la bí kọ́lọ́ ń drop ẹ̀ fún mọ̀ sí so opportunity lè lè jẹ́ fún mi you know màá kọ́ lẹ́ẹ̀kan náà so darling let's move in I'll miss you baby. mọ́mí wàhálà àwọn ọlọ́run àwọn òbí wa èèyàn dẹ̀ ní láti tọ́jú wọn. Ah, ah, gbọ́dọ̀ kò dí ọkọ mi. ọlọ́run èèyàn ní láti tọ́jú wọn gan back to you ni wọ́n sọ fún mi ní everywhere except for one place tí wọ́n ní tí mo bá lè volunteer for six months káwọn tó lè place me sórí payroll well i mean it doesn't make sense. irú kí nìyẹn kí tó mọ yẹn. i don't know wo mi mọ ebi ń pa mi kí ló wà lé. gàrí lèmi mọ̀ bọ̀ mo bẹ́ẹ̀ fi díẹ̀ sínú um, kitchen bẹ́ẹ̀ àmọ́ kò sẹ́pà o. ẹ máa lò bẹ́ẹ̀ kéèké ńkọ́. èmi ò rí èèyàn. Ah, tọkọ dèdè òun lọ́rọ̀. ìgbà wo ló dé. ọsọ. Ah. Ah, kéèké wo ló dé bọ̀. ẹyin láì ṣe wàgbọ́. kò sí time for an explanation báyìí Suzanne is on her way and I want you guys to play along please. Oh. Play along, please. Ká play along. What's all this now? Ṣé gbogbo nǹkan léré ni? Short time ni wọ́n máa ń ṣeré ni. Why don't wáyé buy now? ṣe báyìí náà. ṣe get ready ni. ṣé tí máa sọ pé kí ẹ play along ṣé nǹkan tí mo ní kó ṣe nìyẹn ni. kí ló ń ṣe farabalẹ̀ ní sùúrù jọ we should play along in what sense pé o ṣẹ̀ṣẹ̀ ń wọlé bọ̀ ni àbí o ò sí nílé i don't get you. oh, oh god. irọ́ o nǹkan tó ṣẹlẹ̀ rèé sórí ìwà ẹ̀kọ́ lọ́ọ̀rẹ́ wa ni o kì í fẹ́ kó fojú kan yọ hmm, ìwà ọmọ onílé ẹ̀ ni o fẹ́ kó fi ibùsùn ẹ̀ ṣe ibùgbé nínú ilé ẹ̀ ẹ eh, ní sùúrù àlàní kí ni ìtumọ̀ gbogbo àṣàmọ̀ tó ń pa yìí. abẹ́ẹ̀gẹ́ mi àṣàn. sórí òkè tètè bóró mọ́ wá lọ́wọ́ ló fi ń sáré àṣàpàjùdé eh, ṣe fẹ́ gbọ́ Kẹ́misọ́lá was just here and Susan is almost on her way. ẹ ah! eh, bọ̀ kí ló dé tí wò tiẹ̀ ní làákàyè rárá kí ló dé tí ò ní làákàyè bó ti ń kó mọ́ anyway mi ráyè tẹ I have already told Suzanne I'm not feeling too well and she's almost here. Please, Gbade told me about it to play I want you guys to play along with me. I promise you guys, whatever she brings, we share it equally. Okay? Yeah. Hey. Yes! Come in! Adekú tọ́jú ọkọ mi. Ọkọ mi kọ́. Àwọn ò rìn Okay. Baby. Baby. Baby. Pẹ̀lẹ́ Káyọ̀dé. Ṣé kí bẹ́ẹ̀ Baby. Baby, I'm so sorry for coming late. Oga mi ló dá mi dúró níbi iṣẹ́. Àti pé mo tún ya lati bẹ́ẹ̀ get àwọn provisions. Ah, Uncle Gbade, ẹ ṣe ẹ kú mi gan. Oh, come on, what are friends for? ariwo Susan o Susan o Susan ló kàn ń pa látàárọ̀ ẹ eh, gba tí wọn náà dẹ̀ tètè call. Ah, but I called earlier. Oh, I mean you didn't call earlier enough. Oh, yeah, but you owe us. Oh, definitely. Just mention. Baby. Well, I think I have to excuse you now. Wọ́n ní abánitọ́ kò lè mọ ọtọ́jú ní nǹkan lọ pẹ̀lẹ́ kéèké má fara lẹ̀ o. thank you thank you remi. ìgbà tó ti rí susan sí ẹ̀ka rẹ̀ ṣe gírí o. Oh, of course of course. i'm here for you just kí ló kí ló. baby báwo lára yín ṣe. as in ó ti wá worst jùgbà tí mo pè é lọ tẹ́lẹ̀. bó wá rí òde gbó wá gbóná náà wá rí ògbóná. Eh, you know mi ara mi ń sábà gbóná tí mo bá sick bẹ́ẹ̀. Eh. yes baby. sorry pẹ̀lẹ́ àbíkí ṣe ká lọ hospital nítorí mo lè stand bó ṣe ń ṣe yìí baby i don't want to go to hospital don't worry I'll be fine. no no you have to. i don't want to come on I said I'll be fine darling i've missed you. i miss you too baby. Sorry, I am la máa ṣe ká ẹ̀mí tó bá wà láyé yìí tí ò ṣe fàájì. ẹ̀mí yẹpẹrẹ ni ẹni yẹ kàn waste time ara ni ń tẹ́ yẹ bá jẹ lẹ́yẹ máa gbé fún. Mm, of course of course ṣó tiẹ̀ rí um, àwọn ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún ẹ òun ni pé sometimes ó máa ń dàbí pé mo ò envy o because tí mo bá sọ fún ẹ pé mi ò envy ẹ irọ́ ni mo pa each and every angle life ẹ ni mo máa fi envy ẹ pé ọlọ́run tó dáwọ́ náà ló dé mi náà kò dẹ́ ń ṣe pé olórí méjì because ẹni tó bá fara wé ẹ e, tó lọ forí wé orí tí ó máa larí máa pàtà ni. yes understand. So, mọ̀ pé sometimes tó bá possible mo máa ń rò pé kò tiẹ̀ lè yá mi díẹ̀ nu àyàn mọ́ tiẹ̀ kémi náà lè rí nǹkan yan gan. kọ́mọ <laughs> kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ láàyò ń pín náà kádàrà títa igbe wa ó yàtọ̀ sí ti kẹ́hìndé Oh, understand me lóòótọ́ Elédùmarè ló dá gbogbo wa ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ la yàn fún orí ti Táyé gbé wa ó yàtọ̀ sí Kẹ́hìndé má forí orí sórí gbogbo tó ń ṣẹlẹ̀ sí mi tí mo ṣe kọ́ tèmi nìyẹn. ó ti ń jẹ́ kí n fẹ́ máa rí bíi pé ó ti ń ní ìlara akọ ìlara akọ rẹ̀ kí n ṣe nǹkan tó dáa ìlara abo ló máa ń dà yeah because bó ṣe ń sọ̀rọ̀ ó ti ń jọ pé òun fi style jealous. no no come on ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀ one of the things you are possible ni kí n wà jealous ẹ because if I was jealous of you I would have taken a wrong bend a long time ago I am not jealous of you mo kàn ń sọ bí mo ṣe feel ni. it is fine orí yàtọ̀ sórí bí mo ṣe sọ fún ẹ so àfarawé ò ṣeé ṣe. Mm-hmm. Um, but ọ̀rẹ́ mi there is something to ń kọ mí I just want to ask mi ò dẹ̀ fẹ́ kó fi ṣe ní ọ̀rọ̀ bínú ṣé mo lè gba ẹ nímọ̀ràn kan. <laughs> mo ṣé o mọ̀ pé opportunity ní life ọmọkùnrin ó máa ń wá lẹ́ẹ̀kan ni. and this love you see doesn't last forever. <laughs> ọlọ́run ní jẹ́ kí mi rí irú nǹkan tó ń sọ yẹn because. <laughs> ọ̀rọ̀ tó ń sọ ẹ ti ń fẹ́ máa jọ bí èpè o. mo kàn ń ṣe pé. yes ó ti ń fẹ́ máa jọ bí èpè náà. ìwọ náà mọ̀ pé time and opportunity ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò fi dé nǹkan mọ́lẹ̀ because opportunity kì í wá lẹ́ẹ̀mejì ó mọ yẹn dá. see let me tell you something o ní láti máa dààmú rẹ i'm a lucky child forever trust me gbogbo nǹkan tó ń sọ yẹn kò ní jẹ́ tèmi lọ́wọ́. a ah, kò ní jẹ́ tèmi náà. hello. Ah, ah, ọ̀rẹ́ mi jókòó sílẹ̀. <laughs> kí ló ah, tó ṣe wá pẹ́. Ah. tráfíkì mọ ní òpin. tráfíkì mọ ah. ló máa para mọ. how you hi hello <laughs> how you doing. ọmọ mi. ọmọ mi nice name. <laughs> <laughs> What tẹ̀ didn't introduce ẹ̀ náà. ah o ọ̀rẹ́ má bínú at least when ti rí pé èèyàn tẹ̀lé wa mo ní láti kí náà ni yìí náà you normal. èrò bọ́wọ̀ yẹn kàn <laughs> of course we can ń kí náà ni ọ̀rẹ́ mi. anyway ọ̀rẹ́ um, ọmọ mi rè arẹwà tuntun tí ọlọ́run ṣe pèsè fún mi ẹni tó ń tọ́jú dáàdì rẹ̀ understand. and actually Omo Chief Kayode tó Káyọ̀dé oil tó wà ní gbogbo ìlú wa yìí ọmọ wọn rè. Are you serious? It's a pleasure meeting you. <laughs> Thank you. Seriously? Uh-huh. Ọ̀rẹ́ oh. mi. Oh, nice meeting you again. Ọ̀rẹ́ mi, she is very beautiful. Yeah. Mo rí kí n tó fẹ́ ẹ ṣe. <laughs> ẹ̀rí ọlọ́run ni aláàánú gbogbo wa olùránṣẹ́ aláàánú làwa kan jẹ́. oh my god wọn náà gbọ́ nǹkan tó sọ jáde lẹ́nu. good ah, voice good ah, voice. Mm -hmm. congratulations already. you don't have to say it anymore. anyway baby mi kí ló máa mú. ah no no no má dàrí láwọn jẹ́ kọ́ mẹ́nìtìn wa on my bill on my bill. thank you. no it's fine. ọmọ ohun tó ṣẹlẹ̀ ṣorí nígbà tá a dé bí báyìí èmi ni mo order ó dẹ̀ jẹ́ kó yé mi pé mi ni mo máa sanwó kí ló dé tó ṣe máa wá róbìnrin sí tó mo máa change tán nẹ́pọ̀. kí ló dé tó ń ronú bẹ́ẹ̀ náà wáyé tó ṣe ń ronú báyẹn. mi ì ṣe ní ronú. ayé adájára àbí mo ń tọ́jú ìyàwó rẹ̀ mi nìjàre inú ẹ̀ dọ̀tí. a ah, máa ronú bẹ́ẹ̀ ń tọ́jú ìyàwó rẹ̀ ni. ìyàwó rẹ̀ mi of course. hello Hector. that. Hello. Hello. Ah. Kò dẹ̀ wá sí Àlàní nílé o. Um, actually mo rò pé kò sí Àlàní nílé. Mo dẹ̀ mọ̀ pé kò sí Gbadé náà nílé. lo ṣe mọ gbogbo information tó ń sọ I don't get. Torí tiẹ̀ ọmọ mi. oh ah, that's just the way I love my name to be called. Thank you. Oh, okay, okay. <laughs> now I understand. But trust me, don't let's do this, please. Ìyàwó ọ̀rẹ́ mi ló jẹ́. Ìyàwó ọ̀rẹ́ like me ń ṣèyàn tí mo máa like láti ṣe nǹkan báyìí. Lóòótọ́ mo mọ̀ pé ìyàwó ọ̀rẹ́ ni mo jẹ́. After all, àṣà ti fẹ́ra wá sleep, Fine, mo ti sọnù mo ti ṣìnà mo ti rìn kiri mo ti lọ sí mo ti ṣe oríṣiríṣi ibi tí kò yẹ kí n lọ but it is you I surely want Iwo gongo lọkàn mi fẹ́ ìwọ gangan lọkàn mi yan please just name your price so anything tó bá fẹ́ I'm ready to do it for you I'm ready to give you my body my money anything just name it please. see o oh, o oh, understand nǹkan tí mo sọ nǹkan tí mi ń gbìyànjú àti I don't want to do this, I swear. Something is telling me not to do this. I should. Ah, something is telling me not to do this. Oh, I don't want to do this. I don't know. I don't want to do this. Ah, baby, I told you I don't want to do this. I don't want to do this now. Hmm. Everything is telling me not to do this. But I want to do. Ah, please, I don't want to do. Ah, oh my God. Ẹwà kéré pọ̀ débi wípé gbogbo àwọn ìyàwó ilé ń kọ ọkọ wọn sílẹ̀ láti bá àkèrè ṣe pọ̀. A wí wí wí, a fọ̀ fọ̀ fọ̀ pé ká kéré má fọjú ayé ẹ̀yàn gìtà. Ṣùgbọ́n orin àti tòjé ìbọ lóòṣà lọ́wọ́ ó kú bàbá ẹni tí ó bọ òun làkèrè ń kọ àkèrè fi ẹ̀tàn àti ète kú ọ̀rọ̀ jọ ó fi kọ́lé ó fi ralẹ̀ ó fi ní ọlá síbẹ̀ ojú ìmọ̀lẹ̀ òkú lọ tí o hmm, ojoojúmọ́ ní fi ń ṣẹ́ obìnrin jẹ́ bẹ́ẹ̀ ní ṣẹ́gun sí. Si Arẹwà ìbá lè gbà mí láàyè kí n gbé n kúrò nùrùn. <laughs> ẹ ṣe thank you very much but ilé mi ò jìnnà sí bíbá yìí and I wouldn't want my parents see me talking to a stranger in the car so please do you mind thank you. that's great. àwọn ah, tó ṣe yẹ kọ́mọ gidi máa ṣe nìyẹn jẹ́ kí nǹkan sún síwájú wa dẹ́wà bá mi kákọ́ ìjókòó sínú mọ́tò mọ́kàn fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣẹ́jú díẹ̀. It's not too early for this. Come on, come on. Sweet girl. So, what do you want from me? ìjíbẹ̀rẹ̀ ṣàkíkùn kó má bàa gùnkì aládì. ìjíbẹ̀rẹ̀ ṣàkíkùn kó má bàa gùnkì aládì. àkèrè mo ló rẹwà àmọ́ ó ti rẹwà tó tìmùtìmù ni ẹ tó kájú sínú ojúlówó ti rẹwà but Nisu, Nisu, um, don't you think we're rushing? As in, <laughs> oh she meet me lẹ́ni ni, you don't even know me, or mọ bí motiwa, or ti wá, moje. Come come, come. mo jẹ́. Kò yẹ ká ti moju máa. Kọ̀kọ̀ mọ̀ Baby. I know. so sweet. Ilé kò lọ Mm mm. Babe, lọ clean. Ebi panṣá ò fúnra ní panṣá ìjáná. Owó oh, àfúnra oh, oh. àjà sóhun làjà fi jìn onílé òkúra olè ní òkúla ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkígbẹ́ ṣọ́ọ̀bẹ sùn fàpòrọ̀ orí eyíye ikún jọ̀gẹ̀dẹ̀ ikún rẹ̀dí ikún mọ̀ gbóhùn ní ń mo lè gòkè mo lè sọ wọn ń pè ẹ ní fọláhùnṣá efokun ọ̀gẹ̀dẹ̀gẹ̀ pẹ́ eyíye. mo họ́bọ̀ òkú èèyàn hmm, gbadé gbadé ah Gbádégbé kọ́ọ̀lù ẹ̀ náà Gbádégbé kọ́ọ̀lù ẹ̀ Gbádégbé kọ́ọ̀lù ah, ah, fóònù fóònù yìí ìpàlà ni ah low battery charger mi charger mi na where's my charger kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ yé kí ló ṣẹlẹ̀. ọmọ ìdá mo tó Who are you? ẹnikẹ́ni tó bá gbé ewúro sáyé ó ní láti mú díẹ̀ níbẹ̀ tó tó. Please, what, what, what do you want from, what do you want from me? See this money I'll give you. Please don't hurt me. I beg in the name of God. Ọjọ́ kọjọ́ tí kọ̀ọ̀kan bá dábàá láti fún mi. Ọjọ́ náà ló láti fún mi. Láti òní lọ, mo di alábàágbé mi. Mo di olùdarí ayé mi. Àṣekáṣe tí n bá pa fún ọ ló gbúdọ̀ gbọ́ ibikíbi tó o bá rìn àjọ ń lọ. Ìjáde ni tàbí òun wọlé àjọ ń lọ iṣẹ́kíṣẹ́ tí n bá rán ẹ o ní láti ṣe o ní láti jẹ ẹnikẹ́ni ènìyàn ẹni mímọ̀ ni ẹni àìmọ̀ ni ẹ̀mí kẹ́mí ni tàbí ẹranko kó gbúdọ̀ mọ̀ nípa gbogbo ohun tí n bá ń bá ẹ sọ tàbí iṣẹ́kíṣẹ́ tí n bá gbé fún ẹ. nísìnyí tí mo ti di àṣẹ ilé ayé iṣẹ́ àkọ́kọ́ tí mo gbọ́dọ̀ kọ́kọ́ rẹ̀. káyọ̀dé dìde sókè. Okay. Peg. Iṣẹ́ àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ pé fún ẹ ni pé lọ́wọ́lọ́wọ́ tá a wà lọ. Èmi àti ẹ àjọ máa ní àjọṣepọ̀. Ní báyìí, I don't want to do it again, please. Please, I'm tired. I'm tired. I don't want to do it again, please. Nothing, no shere. Come over. ṣàìdédé la rí tí àwọn èèyàn pélé mọ́tò lórí You were about four years old then to my greatest surprise bàtà máa súnmọ́ mọ́tò ọ̀rẹ́ mi lárí ń bẹ̀ tó ń bá sáílẹ́ńsà mọ́tò sùn yes it was that bad. ìjíbẹ̀rẹ̀ ṣáàkì kù kó má bàa gùn kí aládìí. ọlọ́mọ ṣàwọ̀ ayé ni mo ṣe é. ọmọ jà ìkì nígbà yẹn ọmọ jà ìkì nígbà yẹn ọmọ sẹ́bí yẹn káàkiri ọmọ káàkiri. ilé ìjà kúlẹ̀ abiyamọ. ìkúlẹ̀ abiyamọ. ibẹ̀ yẹn ló ń gbé. ìwọ ikú eléyìí báyìí ni àwọn ọmọ tẹ́ mọ̀ pé ọ̀rẹ́ yìí ni wọ́n ẹ kí ni tèmi kó tẹ́ máa ṣe sí báyìí o. àkèrè ìjọ tí tọrọ bá bọ́ sínú ṣáàbù lèèyàn máa mọ iye wọn alápàtìrìn ó káre fìjàbí wọn ní dàda ò lè jà àmọ́ lábúrò tó gbójú. kí ló ṣẹlẹ̀. yẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀kọ́ṣe ẹ̀ẹ́dẹ̀kọ́ṣe ẹ̀ẹ́dẹ̀kọ́ṣe ẹ̀ẹ́dẹ̀kọ́ṣe. Dìde náà. Ibo ló fi kọ́kọ́rọ́ mọ́tò sí? Ibo ni kọ́kọ́rọ́ mọ́tò sí? this place is such a disgrace. Kàlọ́ sínú lọ, rẹwà kéré rẹwà. ẹ wo bí o ohun tí ò bá ti dé òun la yóò gbà. ohun tó bá ti dé báyìí ẹ jẹ́ ká wá solution sí ni o ẹ dẹ̀ má jẹ́ ká ronú bá ṣe kó sí kòtò bá ṣe máa jáde báyìí òun ni kẹjẹ́ ká ro yes òun ni kẹjẹ́ ká ro. ọ̀rọ̀ balẹ̀ kí ló ń sọ ṣé ìwọ ò mọ̀ wípé omi tó bá mọ níwọ̀n là ń rẹ lásìí ni gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti kọjá nǹkan tí wọ́n ń sọ yìí kéè tẹ́bí kò sí nǹkan náà tí ò kì í kìkì ní ẹ̀bùn gbogbo yorùbá yìí ni ó wá ṣe ṣe ṣe silencer mọ́tò silencer mọ́tò lọ́rẹ́ wá ń kìkì níbọ̀. ẹ wo ẹjẹ ń sọ kankan fún yín o òun gangan mo ti bá sọ ní kọ̀rọ̀ tẹ́lẹ̀ sórí ọ̀rẹ́ orí òkè tí mo sọ fún ẹ yẹn ló ti lè rí gbàlà o já gbàgbé gbogbo àmọ́ ti yìí tó bá lọ síbẹ̀ ó máa rí gbàlà já lọ. ẹ̀yin guys ṣe rí mustapha nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí mi mo ti máa ń ṣe tán kójú mi tó lálákì mi kí n reason tí mo ṣe ṣe gbogbo àwọn nǹkan yìí kò yé mi náà I think I need help. ẹlẹ́dàá Hi guys. Hello. Hello. Ah, ah what's up? Baby? Okay. Baby, how are you? Bone. Fine. Bẹ́lẹ̀dùn. Ṣé traffic kò sí? No, not at all. It was not much. Okay. Hi, hello mo jẹ gbogbo èdìdì mo bárabára fàmí kí n fà ọ́ lẹ́lẹ́gbọ̀n méjì ń fara wọn. kí ló dé tó ń wò bẹ́ẹ̀. excuse me guys please i need to go i want to use myself. ṣé wà ó kè ṣá. yeah i'm fine. ṣé àwọn àbáyọ. tó mọ̀ how uh, was the road of uh, traffic? but but kilo ló ti wá ṣe náà ń fi jàbí kí ló ní tó tún fi ń mo wà pẹ̀lú àwọn mi at least tí n bá délé má ṣe wà now. náà. ó yẹ lérè ló mú wọ́n ní tí kò bá nídìí a kì í rẹ́ja lókè odò mo mí ìṣẹ̀lẹ̀ ó dé láwọn nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi. kí ló tún fẹ́ kí n ṣe. ẹ wá ẹ wá ẹ wá ẹ ẹ tí ẹ fúnra ni. bọ̀bọ̀ yìí ò tí ì dé látara tó ti lọ. <laughs> èmi náà ti sọ̀rọ̀ èmi ò fẹ́ yára sọ̀rọ̀ ni because èmi náà wò pé ẹ̀kọ́ ti dé. ọ̀ bíbí nígbà tó kì í ṣe ọmọ kékeré ṣebí tọ́ílẹ̀tì ló lò ó máa dé nsìn mention my career with time. How many minutes do ti kúrò ń Well, ní sùúrù náà pé you made a point. I'll be back. Shaking kí n tẹ̀lé ẹ? Ní sùúrù. Wo time nà ó ti pẹ́ nà. Káyọ̀dé. Kí ni fún ọmọ ẹ̀ṣọ́ ṣe? Ó tún ti gbèsè ẹ̀dín náà. just get out just get out such a disgrace lọ́jọ́ it's such a disgrace. kí ló tún ṣẹlẹ̀ ẹ lè ah, ah. believe nǹkan tí mo bá you can't believe owó olóńgbò gírí the toilet. Eh? Ah, káyọ̀dé disgrace káyọ̀dé. I did not do this thing. I did not do it. Ṣó fẹ́ parọ́ mú ọ ni? Ìgbàgbọ́ ti gba ìtì ẹ̀. Ṣó fẹ́ parọ́ mú You do what? Ah, you such a disgrace. Ojú don't see me for it. She tí kò bá rí o máa sọ pé òun rí ẹ ni? problem ẹ? O ò ṣe kí ni? O kàn máa dójú tíyàn nígboro. Irú irú èèyàn wo ni ẹ Ah! Guys, I just call you for maybe two minutes. Okay, for what? Kí ló ihò. èmi ò rí nǹkan kan. kí ni nǹkan náà. ìrẹ̀lẹ̀ ò kí nǹkan login sílẹ̀. login pẹ̀lú kí ni. pẹ̀lú email sim email mi náà ni. email wo. Howdy. lọ́bẹ̀ sùn fàkúrọ̀ rí. attention ẹ wà I know it's not here. Cause I'm fine, why? àbí ṣé mi nìkan mo notice ẹ. Ah, ah. ọmọ mi ò ṣeré èèyàn bẹ́ẹ̀ yẹn o ta ló fẹ́ ma. wò àti pé àwọn èèyàn wo ló wà níbi tó fẹ́ máa wò ojú owó yẹn ọ̀rẹ́ mi ò wò yẹn okay okay drink up drink up. ìjì bẹ̀rẹ̀ ṣáàkì kù kó má bàa tí ọmọ aráyé bá ń gúnyán nínú odó ìdẹ ìdágìrì a sì máa gún ìnẹ́lẹ̀ káyọ̀dé wo àwòrán tó wà lọ́wọ́ àlàáfíà màá máa dúró fún inú náà kó wá jẹ́ àwọn iṣẹ́ tí ṣé o ní gbàgbé bẹ́ẹ̀ káyọ̀dé máa ń hùwà bí comedian ó máa ń hùwà bí comedian tó gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ nígbà náà wàá rò pé comedian ni. ó kàn ní èmi tí mo mọ ah of course. i'm uh, sorry guys uh, ṣe kọ́ lè excuse me ẹjọ́ mo fẹ́ bá ọmọ ẹlẹ́yìn ní gbólóhùn ni sexy girl tó sùn síbi. mo ṣe sorry. àti ni. ẹ ká ṣe coded ṣẹ́gun ẹjọ́. ah coded bíi ti báwo ká ẹ. ẹ ká ṣe coded ṣẹ́gun ẹjọ́. tọ́mi lórúkọ rere nítorí orúkọ rere ọ̀sánjú kò ra padà kà lọ. tọ́mi o òbí pàǹṣá ò fúnra ní ah. pàǹṣá fìjà náà. Owó àìfúnra àjà ṣóhun làjà fi ìjìn. Onílé ò fúnra olè ní oko lọ. Ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkígbẹ́ ṣọ́ọ̀bẹ sùn fàkúrọ̀ rí. Eyín ikú jọ̀gẹ̀dẹ̀ ikú rẹ̀ ni ikọ̀ mọ̀ ohun tó mọ̀ ní ń pa ni mo lè gòkè mo lè sọ wọn pè ẹ́ ní fọláhùnṣá efokun ọ̀gẹ̀dẹ̀gbọ̀ pẹ́ iye rántí pẹ́rùkọ rẹ̀ sàn ju rà ó padà tààrà. nítorí orúkọ rẹ̀. Bàbá sọ mí ló kọrin, ó kọrin sàn ju rẹ̀ sàn ju nítorí orúkọ rere ó sàn ju wúrà ń fara kan bóyá ṣeré ire máa nígbè ni ìwọ ò níwà ìbàjẹ́ dákun ọ̀dọ́ dúró. ìkúlẹ̀ abiyamọ ah. Ah, o. jáwọ́ jáwọ́ jáwọ́ jáwọ́ ìwà ìka èso ire ló pé. kí ló ń gbénu ẹ̀ náà kí ló ń ṣe tó fi ń lùlù ìtújú káàkiri gbogbo ojú ń ti àwa o what have you dipped your hands into. ṣòrí bóyá kò sọ fún wa tó bá jẹ́ pógun òwò ló ṣe ká lè mọ bẹ́tà máa sá sí. kí ló dé tẹ́ ń sọ̀rọ̀ báyìí náà ṣé tí wọ́n bá sọ fún yín níta pé èmi lè ṣe oṣoolẹ̀ owó ṣé kò yẹ kẹ́ ẹ jiyàn ni of course ẹ mọ̀ pé mi ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ náà. then kí ni problem ẹ what is your problem kí ló ń ṣe tó ń lù ní ìtìjú káàkiri gbogbogbò all the time. See, your video of several disgraceful acts is all over the internet. Yet you haven't stopped. Daddy, kò yé mi náà. I really don't know where the urge come from. So. There he goes again. <laughs> Kò ye. yé. Kò yé mi, kò mi. That's what you say all the time. Káyọ̀dé de yé ẹ dáadáa. Káyọ̀dé mọ̀ ọ́. Ó mọ ohun tó But there is actually something you are hiding from me and from my friend you need to tell us now kí ló ń ṣẹlẹ̀ sí ẹ gangan jẹ́ ká mọ̀. I want you guys to trust me I'm not hiding anything okay fine. àlàyé nǹkan tí mo. a kì í fi ọ̀rọ̀ pápá lọ ìjà. ẹnìkan ò gbọ́dọ̀ fi ọ̀rọ̀ odò lọ ikú. káyọ̀dé. sọ̀rọ̀ kí ló ṣe ẹ́. lọ́jọ́ kọjọ́ tó bá gbìyànjú láti sọ fún ẹ̀dá àlàyé kankan ohun tó ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀. sọ̀rọ̀. a fi hàn ẹ́ ìdí tí yorùbá fi máa ń pò wípé olóògbò kì í wúkọ́ kó tu. tó bá rántí dáadáa mo ti sọ fún ẹ wípé èmi nìkan mo fẹ́ jẹ́ olùbágbé ẹ nínú ilé àwọn àlejò ẹ ti ń dóorùn mú mi ní báyìí a sọ fún wọn pé kí wọ́n jáde ilé tí tó lọ I will be needing you in the room mo fẹ́ bá ẹ ṣeré don't keep me waiting. o lè rọrọ sọ sọ̀rọ̀ wà ló fẹ́ sọ wà wà I don't know. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Aren't you guys to leave now? Hmm? Kí ló sánsìn? Like mo fẹ́ kẹ́ máa lọ. Mo fẹ́ kẹ́ máa lọ, mi Oh sorry. <laughs> ilé ọ̀rẹ́ tèmi lèmi wáyé ó lè lọ ilé ọ̀rẹ́ kò lọ sọ yẹn fún. <laughs> let me talk to him. k. don't touch me. don't ah, ah. come closer please ẹ máa lọ. what do you mean don't touch me. kí ni gbogbo yẹn. ẹ má sùn mọ́ mi. Ah. i want you guys to go now please. káyọ̀dé farabalẹ̀. go. go. alajà. k. ikú jọ̀gẹ̀dẹ̀ ikú rẹ̀ di ikú mọ pohùn tó dùn ní ń pani mo lè gòkè mo lè sọ wọn pè ẹ ní fọlọ́run ṣọ efokun ọ̀gẹ̀dẹ̀gọ̀pẹ̀ èyí láti gbórúkọ rẹ sàn jùlọ òun padà kàlẹ́ nítorí orúkọ rere bàbá sọ mi ló kọ rere ó kọ bàjẹ́ dákun lọ dáwọ́ dúró. Cause meets the love of my life. When I say the love of my life, I mean he is the air that I breathe. This is Coyote. That's my cousin. I love you more, darling. wow. eh, <laughs> so, ẹ̀yin ni yọ ilé ayé ẹ̀gbọ́n mi. èmi náà ni wọ́n ní fẹ́ lómi ṣe <laughs> I see well my sister iyọ̀ náà ní dìbànújẹ́ lágbára Ọlọ́run. Thank you Ami ọmọ òun mi àbí. Yes. Good. sis. I can't in man and Oh, okay. Must enjoy the boyfriend. All right, then. Yes. All right. All right, then. Uh, babe, ah, come on now. Ah, come on. Now let go. Yeah. yeah. All right. All right, darling. I'll see you later. Uh. You're such a sweet angel sent to me from heaven. Wow, that's too good to hear. Okay, mm-hmm. ṣé kò ń ṣe pé ń tán mi ṣá? Tán ẹ kẹ́. Mm-hmm. See, let me tell you this. Kò ń ṣe pé mi ò rẹ́jọ́ rí o, ṣùgbọ́n ìjò bí ọ̀nì ni ó yàtọ̀ láàrin ìjò pẹ̀lú olùfẹ́ mi kò ń ṣe kémi ọ̀rẹ́ yẹn rí ṣùgbọ́n níjọ́ tí mo ti ń rí ẹyẹ ẹyẹ ò kì í ṣàn wọ́n láàárín àwọn ẹyẹ ṣé o mọ̀ pé àwọn obìnrin ò kí n fi bẹ̀rẹ̀ wà lójú mi mọ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí like táwọn ọ̀rẹ́ mi bá ń sọ mí pé àwọn ah, gẹ́ ẹ̀yẹn orí bó ṣe fáyìn ní orí bó ṣe máa wọ̀ báyìí like wọ́n rí wà lójú mi. really. tá bá sọ pé ṣé mi rí pé nìkan nígbà kan náà kan mi kí n rí gbogbo kíní yẹn the only person tó máa ń rẹwà lójú mi òun ni ọmọlára olólùfẹ́ mi. wow that's so good to hear. Hmm. to think that ìbànújẹ́ ọkàn ni mo gbé wá láti ìlú èyí nítorí ọ̀rọ̀ ọkùnrin hmm. láì mọ̀ pé ayọ̀ mi wà nílùú yìí tó ń dúró dè mí. Coyote, you're the reason why I smile. Wow. You're the reason why I laugh. You're wow. the reason why I play. My you're God. the reason why I'm happy. Yes. You're everything to me. My name is Happiness. <laughs> Ìdùnnú lórúkọ mi. Ayọ̀ ni mí. Ìfẹ́ ni mí. Nítorí pé ibi tí ìfẹ́ bá wà ni mo ń gbé. Always my darling. See, I, I need to make something clear to you. Bó ṣe wáyé, darling, lábẹ́ bó tilẹ̀ ń kórè fẹ́ sọ fún yín mo fi ọjọ́ tí tí mọ̀ sí mi bí mi mo fi búra fún ọjọ́ tí wọ́n dẹ̀jẹ̀ lé mi lórí mo fi búra fún yín pé ìfẹ́ òtítọ́ ni mo ní sí ẹ àwọn tí mo dẹ̀ ṣe wáyé mi káyọ̀dé ọjọ́ tí èmi káyọ̀dé tí mo bá da ìwọ mọ́ lára ọjọ́ tí mo bá da ẹ̀ ní no no no you don't have to go that far you don't have to i believe you already i mean come on. You don't have to swear to me. It's okay. I believe you. Masukum, I don't need your tears. I don't ever want to make you cry. If any more Please. Hmm? You know that's what I'm giving you. If any I know. I know, I know. And that's what I enjoy most about you. Hmm? I, I love you, Mom. I love you. <sighs> Baby, jẹ́ kí n tètè máa lọ ọjọ́ ń rí bí àná òun ti ń rí àti wọ̀. sórí ìwà àtàwọn ẹwà èdè yìí ó máa ń mú orí mi wú all the time tí bá ń bọ̀ ni. Hmm. ṣùgbọ́n ẹwà èdè mi ò tó ẹwà ojú tiẹ̀ tó máa ń múnú mi dùn ní gbogbo ìgbà tí n bá rí. <laughs> thank you always. thank you for the love thank you for everything. always welcome my word. jẹ́ kí n tètè máa lọ sọ́dọ̀ mechanic mi ó yẹ kí n lọ wo mọ́tò yẹn sọ àríra later okay. no no no Kay you can have the car keep it till whenever you wanna see me again. oh. yes gbé padà wá next time tó bá ń bọ̀ lọ́dọ̀ mi it's okay. thank you always. Uh -uh. What's that? Sir? Thank you. You shouldn't say thank you to me. Oh, mm. Mm. Take I'll see you again. Alright, darling. My, my best, sorry, later. Okay. ìdímẹ̀rẹ̀ jákèkùn ọkọ̀ àbàkùn bí aládé àkèrè mo ló rẹwà lọ́rọ̀ àmọ́ bó ti rẹwà tó tìmùtìmù yẹn tó bá gbìjà sínú ojúlówó rẹwà àkèrè máa ṣọ́ra ọ̀ máa ṣọ́ra ìlórí ibo ní tìrì ọ̀la orí bẹ́ẹ̀. Hi darling. I'm me. I don't like that guy. Which guy? Tó gbé mọ́tò yẹn jáde yẹn. Káyọ̀dé. Yeah. Oh, you need to meet him. He's very sweet. Wo, jẹ́ kí n jẹ́ kó mọ̀ pé n tọ́lọ́ ń rán sí mi lọ́wọ́lọ́wọ́ ènìyàn. Like seriously? I'm telling you. <laughs> Tí mo wo yẹn. Yes. He doesn't look like one. He looks like one of those gold diggers around. Like, I don't understand. No, and no, no, no. Sister mi this is not us o naija náà pe bíbá yìí o ẹ ní láti jara yín o cause ilé ìtẹ́lọ́ ń love up You understand and ìgbà wo ni ẹ bẹ̀rẹ̀ sí ní ìgbà wọlé meet àwọn òjíṣẹ́ ọlọ́run tó sọ fún yín is the man for you guys are not smiling mm. sister mi guys are not smiling. Hmm. aburo as you can see i look really exhausted ó túmọ̀ sí pé mo ní láti lọ sùn díẹ̀. Hmm? Don't worry. One of those days, I'll make you guys meet each other. And then you get talking, you will know he's a sweet guy. Hmm? He is too sweet to let go of, okay? I'll see you around. I'm sorry. about you. Stop me! i lọ fojú rẹwà kéré rẹwà orúkẹ Okay, but seriously, why so handsome? Same question to mo máa ń béèrè lọ́mọ sí But I'm jẹ́ to yé mi pé dáàdì mi hmm, Really? Yes. Not bad. yeah. Okay. Ati mumimo. Jekalo Jẹ́ ká Oh sọ fún mi kí ni nǹkan tó fẹ́ jẹ anything wọ́n á gbé wá fún ẹ. kí ni mo fẹ́ jẹ. yes. like what. like just tell me what you want to eat now. <laughs> okay I want you. oh. Mm-hmm. like seriously. yes. <laughs> baby. Yes, darling. Orí pápá láti dé yìí. Mi hmm. like minutes lórí bed o. Yes, hours ni máa ń like. Hours? Yeah. Come on. <laughs> Ṣé o fẹ́ pa mí ni nígbà tí mi kì í machine? Uh-uh, okay, okay. Ṣé máa manage one hour at uh-huh. least one hour ti wá òkè lórí bed now. Ah, baby, come on. Just one hour? Mm-hmm. No. At least two hours. Ah. At least. Ha. Yes. said Iṣẹ́ my last aláṣẹ. <laughs> Come on. Uh-uh. Don't be like this. Uh-huh. Mm. Mm. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti tàn láìmọye. Òfin irọ́, ọgbọ́n orí, ète nípa ẹ̀tọ́ obìnrin oríṣiríṣi. ó máa ń sunkún. ìgbà tó ṣẹlẹ̀ yẹn ìgbà ìmọ̀ ni. ó ní ìgbà ìmọ̀ ni. ìgbà ìmọ̀ ló fi gba owó ọrọ̀ ohun ìní dúkìá ọjọ́ àti ẹ̀tọ́ oríṣiríṣi obìnrin ìgbà ìmọ̀ ló fi sọ àwọn òbí mi sínú ìbànújẹ́ tí o fi orúkọ ọjọ́ pọn mi ìbànújẹ́ sínú ayé wọn. fìjà mi mi ò mọ eré tẹ́lẹ̀ yẹn yàtọ̀ sígbà tí mo rí ẹ tí mo gbé ẹ tí tèmi bá mi. ẹni tó ṣú máa gbàgbé àmọ́ títí láéláé ni èrò ìgbọ̀nsẹ̀ lọ́kàn ẹni tó kọ. àwa méjì ni òbí mi bí èmi àti ẹ̀gbọ́n mi ọmọlára. ọmọlára ọmọlára ewu ló fẹ́ jẹ́ ọmọlára o ṣé kìí ṣe gẹ́ẹ̀tọ̀ wá látàbújá tí mo bíríkà tiẹ̀ tó sáré wọjà àbí gẹ́ẹ̀tọ̀ wà boston yẹn tó ń sunkún kó sẹ́nu mọ́tò tẹ̀sẹ̀ kankan kò lè jẹ́ ìyàwó ìgbà tí mo Why you thanking me so much just because of twenty-six thousand dollars? Come on now, nǹkan mi nǹkan ẹ̀ ní àjọ nìní. Nǹkan tèmi tiẹ̀ náà ni. Àjọ hmm, nìní. Mo gbà, mo gbà. Wo jẹ́ kí n jẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan mi pátápátá. ni mo ti pe lọ́ọ̀yà mi pé wọ́n máa change sórúkọ èmi àti all my documents all my property is going to be in our name èmi àti Mr. and Mrs. Uh, ah, babe can I call you right back or can we talk over dinner? a I have a guest. All right, babe. All right. Wait, did I hear you right? right. Huh. Sister me, <laughs> sister me, don't you think you're doing way too much for this guy? I don't understand. Ewo, wo, <laughs> akéèké ní ọ̀rọ̀ ọkùnrin o, wọn ò ṣe nu ẹnu fún báyìí o. Moreover, date um, traditional wedding lẹ ṣe mú. You guys are not even married yet, so I don't even understand all these things you're doing. Fijabi, can I ask you a question? Please do. Have you ever loved or been loved? if you have been in my situation, I'm sure you you will know how I feel. It's something you feel. You can't tell. You can only express it in a little. Sister me. Always am I supposed to explain this to you? Like something keeps telling me that this guy doesn't even love you. Oh, really? Yeah. Ẹ wo <clears throat> sister me, ṣe gbogbo irọ́ tó wa láyé Ati eto. ẹnu kuri ló wà o because mo ń sọ sí mo efura sister me efura. I, I, I, I didn't know that you have become a love, um, a love poet or a love therapist or a love psychologist. tó jẹ́ pé wọ́n ló máa ma lecture mi nípa love come on ó bá mi láyé ni. I just want you to understand that there is no amount of time you would take to know someone enough to tell me that okay this person loves me. Okay. How sure are you that you. Fijabi in the twenty-five years tí mo fi mọ̀ my younger sister do you think I know you well enough already you keep changing like a chameleon wá ṣe nǹkan mi lè believe me ní She pé wọ́n ló ṣe ṣé mo ti wá mọ̀ ẹ̀tọ́ nìyẹn ṣebí tí mi àti Káyọ̀dé bá fẹ́ra wa láṣẹ máa máa bẹ̀rẹ̀ sí máa study ara wa tá sister me I'm your sister. Fijabi. Can we be over and done with this matter already? He doesn't love you. He doesn't love you to the extent that you have to live your life based on his direction. Okay, thank you. Excuse me. Future Fijabi Mutiri ẹ̀jọ̀ bá mi lọ wò ta again pé pé àwọn káyọ̀dé ti dé pé kó ti dé bíbá mi látàárọ̀ mo ti wo júrì mo ti bọ̀ mo ti wo júrì mo ti bọ̀ mo ti ṣígìlì wọn ti dé látàárọ̀ tí mo ti múra múra. sista mi ẹ calm down now uh-uh, ẹ calm down bóyá wọn wà stuck somewhere like um, ẹ mọ̀ pé traffic máa ń wà so this is Lagos maybe he to somewhere or something happened but I'm sure he's fine just call him. relax um, um, gẹ́gẹ́ bó ṣe sọ yẹn only lè wà ní traffic lóòótọ́ èkó ya wèrè gan-an èkó ò gbàgbé rẹ everybody fẹ́ mí kówó so struggle máa ń pọ̀ ó lè wà traffic road. ṣé kí tẹ́lẹ̀ gbogbo àṣìwà bí kó lè dáná ni. láti ìgbà tí mo ti múra mo tún ti bójú rí mo ti bọ́ gbogbo nǹkan. calm down now calm down. sorry uh, ẹ jọ nice one nice one you shall smile uh, just smile for the camera hello Just for the camera. are you are you sick upstairs? sense situation yóò wà tense enough for láti excuse ọ̀rẹ́ kúrò bíbá yìí. èmi náà wà tense tí iṣẹ́ tẹ gbé fún mi ni. my friend will you get that thing off my face will you get out. mi ò fẹ́ photocall from o take your bullshit and walk out of my house get out. okay mi ò gba camera mọ́ mi gba photocall from o can you leave. ìpọ̀nrín oní má darí kan kò mọyì ẹni tó ń pa lójúmọ́. kò ń ṣe pé mo plan láti kò ń ṣe pé mo plan láti disappoint ní ọjọ́ yẹn yes mo rántí pé mo ní plans fún introduction yẹn lóòótọ́ suddenly nǹkan kan kọ̀ọ̀kan mọ̀ tó ju agbára mi lọ. tó ṣẹlẹ̀ ni ìwà ọ̀kánjúà àti ọgbọ́n àìrékérekè tó wà nínú mi tí mo máa ń fẹ́ lọ all the time ó ní ò jẹ́ kọjọ́ yẹn rí bí mo ṣe plan. I have always known you are a miserable human being. Like, fún me second chance. Fún mi láyè láti lè tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ máa ń dá gbogbo properties ọmọlára padà. Gbogbo nǹkan tí mo gbà lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan tí mo fi ṣe. I drop gbogbo ẹ̀. Please forgive me. Kọ́mọlára náà dẹ̀ dáríjì mi. Tí mo bá tún lé ayé mi wá. Tó bá ṣe ṣe tí mo bá padà wálé ayé mi ní jẹ́rọ ọkùnrin tí mo jẹ́ ìmọ̀ màá sọ fọlọ́run màá sọ fẹ́lẹ̀ dá mi pé mo fẹ́ tún yàn please forgive me. mo ti gbọ́ máa fún ẹ ní address ibi tí o máa kó document ọmọlára lọ. ó lè ṣeéṣe tó bá débẹ̀ wàá bá ọmọlára wàá bẹ̀ ó lè ṣeéṣe kó dáríjì ẹ. ẹ jọ báwo lẹ ṣe rí àwọn dọ́kúmẹ́ǹtì yìí. Uh, tí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ lẹ́ẹ̀kan sáà èmi gangan ni lọ́ọ̀yà sista ọmọlára so mo rin ìrìn àjò kan ní. Ni ìrìn àjò yẹn ó ní bó ṣe jẹ́ ẹ̀mọ́ kọ́lọ́ má fi nǹkan tí èèyàn rò báyìí téèyàn rò jẹ so tó ní nǹkan ṣe pẹ̀lú pé mo lost phone mi ṣe mo lost contact mi so ìgbà tí mo máa dé ni mo try láti wá wọn lọ sílé ni mo wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ like. ẹ máa ṣe rí màá ní ẹ̀rù. so sad àbúrò wọn kan ló wá júwe pé irú àwọn nǹkan tí mo fẹ́ drop yìí tó jẹ́ document wọn pé èèyàn kan ṣe tó kù ní family àwọn pé òun ni òun lójú ìbí fún mi. àbúrò wọn o fìjàbíyẹ. ẹ ìwọ ajá anúwe ò kì í gbò. àfipá tí bàbá ẹ dojú tì mí ìwọ náà mi ì dísẹ́rù nǹkan tí káyọ̀dé ṣe fún mi àjọ ayẹyẹ mi. disappoint ẹ níjọ níjọ níjọ introduction wọn wọn ló ṣe kú fa ikú lára àti ọmọ fújàbí. sẹ́ni bí ọkùnrin ṣe bá yí àwọn àbúrò mi jẹ́ ẹ́ wọ́n gba oúnjẹ lọ́wọ́ onílé wọ́n gbọ́ oúnjẹ lọ́wọ́ oúnjẹ lọ́wọ́ àlejò tìmọ̀tìmọ̀ ẹ̀wẹ̀ náà má kì mọ́. ẹ má wọrí sálágbára ọlọ́run ebi ò ní pa yín mọ́ sá ebi ò ní pa yín mọ́ lágbára ọlọ́run ìdí nìyẹn tí mo ṣe kó gbogbo àwọn nǹkan ìwà àwọn nǹkan tó jẹ́ dọ́kúmẹ́ǹtì uh, properties ọmọlára ni so mo nígbà pé everything máa wá ok èmi ètò àwọn máa pé àkúdáyà lẹ́ni tí ó ju ebi fún mi àbẹ́rẹ́ rí pọ́lọ́run ṣe máa ń ṣe nǹkan. but báwo lẹ́yìn ṣe wá rí gbogbo àwọn because document mo wo iná ó sọ ọ́nù mẹ́sẹ̀gì ẹ̀ náà pé ẹni yẹn ti gba gbogbo document yẹn lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá rí eléyìí o. díẹ̀ nǹkan tó rí lè torí lè ṣẹlẹ̀ ni pé prime ẹ mọ̀ gẹ́gẹ́ bí lọ́ọ̀yà wọn mo ti rí movement yẹn tó ṣe ń rí ngbà yẹn mo rí bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ yẹn mo rí pé kíní yìí ó máa affect sista ọmọ lára mo rí pé wọ́n ti love jù so ṣe mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa mo ní láti protect wọn so èmi ni mo gbé ayédèrú ìwé ni mo gbé lé wọn lọ́wọ́ nígbà yẹn ní ìyí tí wọ́n gbé fẹ́ nìyẹn so àwọn original gangan lélẹ̀ tí mo tọ́jú sọ́wọ́. Ah, ah, ah, ẹ máa ṣe oríire tó pọ̀ lágbára ọlọ́run gbogbo oore tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ lọ́lọ́ fún ó máa sọ yín lẹ́sùn ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan oore tẹ́ ẹ ṣe lágbára ọlọ́run kò ní sí ètò máa lọ láì sí pé ẹ máa kórè ẹ̀. ẹ ṣe gan irú yín ṣàn wọ́n. tí làwọn wá ṣe gbé ìrìn àsìgbà ká mú a máa lọ gbé làlà. Ah, káyọ̀dé ohun tó jẹ́ lóyú ẹ o ohun tí mo jẹ́ lóyú mi torí wọ́n kìlọ̀ fódó mi títí kó máa lọ lù lódó odó ò gbọ́ odó mi lọ lù lódó tán odò ń ta yín gún mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n kìlọ̀ fún ọlọ́ta mi kó má lọ lù lọ́ta ọlọ́ta ò ọlọ́ta mi lọ lù lọ́ta tán ọmọ ẹ̀ náà ló wá ń padà lọ́mọ́lẹ̀. tó bá kú dẹ̀dẹ̀ kí gbajúmọ̀ fi ṣẹ́wọ́ lù àfọjọ́ kọjọ́ lẹ́yìn òdì ni. Yeah. I want you guys to go now, please. Káyọ̀dé farabalẹ̀. Go! Ohun oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Yé ayé ń dògbò, ayé ń ajá ń wẹ̀ òwòrọ̀ṣà ìlú tó lábà tó níjòyè. E. Hmm. ìlà pariwa ní sọ onígbàjámọ̀ ààyè ń dógbó ààyè ń dógbó ń dógbó ààyè. wish we got there earlier. I wish we had him confide in us. So many wishes. But he was brave. Brave enough to put them in writing. kèrè iṣẹ́ tó fi dá lápá ó ṣetán sí ó dá lápá. ṣèmi ká ló dá lápá ṣèmi yóò bá dá eré ta ni kò máa ṣe eré kéré ta ni kò máa ṣe tí tí tí àfìgbà tó ṣe tó fi lọ sọ́run àfìgbà tẹ́rẹ̀ pa ẹ́ eré akéré tó ṣe kò dá. Hey, no. No, no. you. ọkàn, ìtìjú àti ìpayà ló fi ojú ẹwà Káyọ̀dé gbolẹ̀. Ah! rẹ̀ mí lẹ́kún mi ò ní kó o má ṣòkè o àmọ́ ṣé ó gé àṣekalẹ̀ pẹ̀lú ìwà rere kó o dẹ̀ má yan obìnrin jẹ. thank you daddy i promised to be a good boy. owó àìfúnra àjà sóhun làjà fi jìn onílé òfúnra olè ni ikú mọ̀ bóun tó ní ń pa ni mo lè gòkè mo lè sọ wọn pè é ní fọlọ́run ṣọ́ èèfó kún ọ̀gẹ̀dẹ̀